ètò bàbá ètò náà la wà ẹ̀yàn pẹ̀lú àwọn ìdílé aláyọ̀ mi ó dá mi lójú pé ẹ ẹ ń gbádùn ara yín bí òyìnbó ṣe ń gbádùn ẹ lórí ètò ilé ní báàmì àti màmí ẹ kú kalẹ̀. yes ma àdúgbò ah, èmi pàápàá mò ń gbádùn yín abala ẹrẹ̀fẹ̀ náà la fẹ́ bọ́ sí ṣùgbọ́n kí n tó lọ sí abala yẹn tán fẹ́kẹ̀ bá mi sọ kí ni ìfẹ́ ẹ jẹ́ n kọ́kọ́ béèrè lọ́wọ́ mọ́mì kí ni ìfẹ́ túmọ̀ sí lọ́dọ̀ tí kí lẹ lè pè ní ìfẹ́. ohun tí a lè pè ní ìfẹ́ ó ní fífi ara ẹni fúnni pátápátá hmm. fífi ara ẹni fúnni bíi ohun ìrúbọ hmm. torí ohun tá a bá ti fi sílẹ̀ ní hmm. ilẹ̀ Yorùbá fún ìrúbọ a kì í tó padà bojú wẹ̀yìn wò mọ́ so tí a bá sọ nípa ìfẹ́ ìfẹ́ jẹ́ fífi ọkàn tán Hmm. fífi ara ẹni jìn fún hmm. láì ro ohunkóhun hmm. ohun tí a lè pè ní ìṣe. ẹ ń bá mi ní ẹ láàrin lọ́kọláya kí lẹ́yìn rí sọ tí ìfẹ́ jẹ́. ìfẹ́ jẹ́ fífi ìdáríjì fún ọmọnìkejì dídáríjì ọmọnìkejì kún àwọn nǹkan tí àwọn ti sọ yìí. bá mi sọ pé ká tún máa dáríjì ara wa tán dọ́kàn dọ́kàn dọ́kàn àyà wa ká máa dáríjì ara wa. ẹ ní ṣókí báyìí kí n tó lọ sí abala eré ìfẹ́ ẹ bá mi gba àwọn ìgbéyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbéra bọ̀ nímọ̀ràn láàrin ọgbọ̀n seconds péré mọ́mì. ẹ ṣe atọ́kùn àmọ̀ràn mi sí gbogbo àwa tí à ń tẹsẹ̀ bodò ìgbéyàwó ò mm. ní wípé ká gba ara wa bí a bá ti ṣe rí mm. kí ọkọ ó gba aya rẹ̀ bó ṣe rí kí aya náà gba ọkọ rẹ̀ bó ti ṣe rí bí a ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ká máa rò ó nígbà gbogbo pé mo fẹ́ràn rẹ̀ ló jẹ́ kí n dẹnu ìfẹ́ kọ́ ó fẹ́ràn mi òun ló jẹ́ kó gbà fún mi wípé á jẹ́ aya fún mi tàbí pé á jẹ́ ọkọ fún mi ká gbára wa bí a bá ti ṣe rí wọ́n ti ẹ̀ ń dásà kan sìn wọ́n ní a ní láti máa manage ara wa hmm. kò sí Mr Right kò sì sí Mrs Right kò hmm. sẹ́ni tó pé tán hmm. ní àkókò òde òní torí wọn ò bí wa nínú ilé kan wọn ò tọ́ wa dàgbà nínú ilé kan ìbejì ta lóyún wọn nínú kan tá a bí wọn lóòjọ́ gan ìwà wọn yàtọ̀ síra wọn ṣùgbọ́n tá a bá ti gbara wa bí a bá ṣe rí a ò ní máa rí àṣìṣe ara wa. wọ́n ṣe máa mi ẹ gbogbo ojú tó ń wò mí pátápátá gbogbo tó ń gbọ́ yín náà wọ́n ti wọ́n ti mú ẹyọ yẹn dání wọ́n ní fi jẹun abala ẹ̀fẹ́ náà ni mo bọ́ sí báyìí ẹ ti ń béèrè pé àti ọlá ó yà náà afẹ́ wẹ̀rẹ̀ ìfẹ́ bá mi hmm, ìbéèrè tí àwọn aráalé fi ránṣẹ́ sí yín láti abala eré ìfẹ́ ni pé kẹ́ bá wa kọ orin ìfẹ́ kan fún mọ́mi kẹ́ kọjú sí wọn ni o kẹ́ bá mi kọ́ fún wọn àwọn aráalé fẹ́ wo bẹ́ ṣe fẹ́ kọ́ láàrin ìṣẹ́jú méjì pé ó bẹ̀rẹ̀. ó fẹ́ mi olólùfẹ́ fẹ́ mi ó fẹ́ mi púpọ̀ ni mo ṣe fẹ́ ọ o. Mhm. ẹ tí kọ́ dáadáa o àwọn aráalé fẹ́ gbọ́ dáadáa kẹ́ máa tún kọ́ tán kẹ́ máa tún bá mi fẹnu kò wọ́n lẹ́nu. ó fẹ́ mi ó fẹ́ mi púpọ̀ olólùfẹ́ fẹ́ mi ò torí ni mo fẹ́ ọ. <laughs> bá mi ah, ọ̀rọ̀ náà kàn yín o ọ̀rọ̀ náà kàn yín o kàn yín o kàn yín ẹ wọ́n ní àwọn aráalé nǹkan tó ń fi ránṣẹ́ ni mo máa kà fún yín o wọ́n ní kẹ̀ bá mi kí dádì ní oríkì wọn tẹ bá ti wá kí wọn tán tẹ wá bá mi ẹ ṣàpọ́nlé wọn ní àárín ìṣẹ́jú. ọmọọlá ah, ọmọ agbómọ tí ẹ jẹ ọmọ agbẹgi sékété fáyà ọba ọ̀rọ̀ òṣèlú aráàjọ wọn ńdọ ọ̀rọ̀ òṣèlú toko ẹgàn bọ wálé apá sákíjókíjó ìrókò wọn abùgbẹ ṣùàṣùà. òṣèlú my dear. <laughs> bẹ́ẹ̀ lórí mi ń wú déédéé wọ́n ń ṣe lónìí kan tẹ́lẹ̀ bá mi fi kí i lẹ́yìn fún un. Ah. orin ni o. Mm. ìfẹ́ bí èjì òwúrọ̀. yes kẹ́. látàgbàlá Elédùmarè ló ti sàn wá. ìfẹ́ tó tòrò mi ní ní ní tábàwọn ayé kan ò lè bàjẹ́ o olólùfẹ́ fẹ́ràn láì fẹ́ tán sẹ́ni bí ojú ti fẹ́ mú àlàbẹ̀ lẹ́ni ah, lórí ètò bàbá ètò ah, ẹ jẹ́ ká máa fẹ́ra wa àwọn ọmọ mi ní fẹ́mi bí ojú ti ń fẹ́ fẹ́mi bí eyín ti ń fẹ́ ẹ̀ ṣí bẹ́ẹ̀ náà lè náà ṣe fẹ́ra yín let's go there àsìkò mi ò pọ̀ bàbá mi àti màá mi ẹ ṣe gan ni mo dúpẹ́ nítorí pé mo pè yín sórí ètò bàbá ètò ẹ̀dẹ̀ wá ẹ ṣe ilé àti ọ̀nà tẹ́ fi sílẹ̀ kò ní dàrú. àmín. ah ìfẹ́ yín tó ń tòrò mínímíní lọ́lá ọlọ́run á túbọ̀ máa tòrò sí i o. ẹ ṣé tí n bá ti wá pè yín sórí ètò bàbá ètò pẹ̀lọ́lá ṣe máa dá mi lóhùn. àwa ah inú mi dẹ̀ dùn nítorí pé <laughs> inú mi máa ń dùn tí wọ́n rí àwọn àgbàlagbà nínú ìgbéyàwó tí ìgbéyàwó wọn dẹ̀ ń dùn tó ńlá rẹ̀ ẹ mú gbàdúrà gbójú tó ń wò mí pé ilé tiwa náà máa dùn mo ní kọ́ ọ àgbà ọlọ́run ọba mi ọba òkè láti iléeṣẹ́ Splendor Cakes ah wọ́n fi ẹ̀bùn lẹ̀ fún ìdílé aláyọ̀ mi lórí ètò bàbá ètò lénìí wọ́n ní kí n gbé fún yín ipe ẹ̀ṣẹ́ tí a pè yín tí ẹ wá lórí ètò bàbá ètò lórí Orísun tẹlifíṣàn tiwa ní ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Splendor. Ah, ìdílé wa ilé ìránṣẹ́ ọlọ́run pásítọ̀ s Olúwọlé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè àti lọ́wọ́ ẹ̀yin atukọ̀ ètò yìí àti iléeṣẹ́ Orísun a gbàdúrà wípé òkè òkè òǹlẹ̀ ó mọ̀ lọ lójoojúmọ́ ẹ ò ní lọ sílẹ̀ ikú kò sì ní wọnú agbo yín. àmì ò lágbára ọlọ́run ẹ ṣe fún ẹbùn ẹ ṣeun mà àdúpẹ́ yorùbá ní òun ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfa ọ̀nà fún ìyẹn ń kọ́ ìyẹn ò jẹ́ ẹ mo ti fẹ́ máa fi eléyìí ṣe lọ nìyẹn lórí ètò bàbá ètò lénìí ẹ ṣàrí bó ṣe lọ ẹ wípé àgbádùn ara wa lórí ètò bàbá ètò lórí Orísun tẹlifíṣàn tiwa ni yẹ́sìkẹ́ ẹ̀yìn o mo dúpẹ́ lọ́rọ̀ gbogbo àwọn akẹgbẹ́ mi láti jọ ń ṣètò yìí bọ̀ gbogbo àwọn ọ̀gá mi pátápátá àwọn ọlọ́wọ́ bọ́tìlì mi mo dúpẹ́ ẹ kú iṣẹ́ ẹ kú ìfọmọnìyàn ṣe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 at Ọ̀nàbàjò Ọ̀làwálé Facebook Twitter Instagram at Ọ̀nàbàjò Ọ̀làwálé ẹgbẹ́ ìpolówó ọjà yín wá sórí ètò bàbá ètò ṣe bẹ́ẹ̀ náà rí bó ṣe ń dùn tó o bá jẹ́ kọ́sítúmíà ẹ tó fẹ́ kọ́sítúm tọ́kùn ètò bàbá ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi tàbí pé ẹ pè mí sórí nọ́mbà mi màá dáhùn láti iléeṣẹ́ Splendor Cake tí wọ́n fún wa lẹ́bùn tẹ́yìn náà bá fẹ́ máa kó ẹ̀bùn wá fún wa lórí ètò bàbá ètò ẹ ti àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi 0244 ẹ á máa bá yín fi ẹ̀bùn yín jíṣẹ́ fún àwọn àlejò wa lórí ètò a tún máa fi gbé iléeṣẹ́ yín lárugẹ ni bẹ́ẹ̀ ni o mo ní kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ìrè dá ire lóhùn nítorí ire ire ire ire ire ayọ̀ ó ń pè mí o ó ní kí n máa bọ̀ eh, ó ní kí n máa bọ̀ ire jẹ́ lè dá ẹlẹ́ lóhùn ẹ̀yin náà kọ́ ẹ lè dá ẹlẹ́ lóhùn nígbà tó bá máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí tún fi ire ọ̀hún àti ayọ̀ fífi pàdé yín lórí ètò bàbá ètò bye.